nítorí ẹ̀sùn ìpànìyàn adájọ́ sọ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn mẹ́rìnlá sẹ́wọ̀n ńìlọrin ilé-ẹjọ́ májísrèètì kan tó fi ìlú ìlọrin ṣe ibùjókòó ti pàṣẹ pé kí wọ́n lọ́ọ́ fi àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn mẹ́rìnlá kan ṣàhámọ́ ọgbà ẹ̀wọ̀n náà títí tí ìgbẹ́jọ́ yóò fi wáyé lórí ẹ̀sùn ìpànìyàn àti dídà omi àlàáfíà ìlú rú tí wọ́n fi kàn wọ́n mọ̀lẹ́bí onímọ́gò mẹ́ta kan Bashir Karim àti Quadri onímọ́gó ní agboolé onímọ́gó ni wọ́n lọ ṣàkọlù sí. àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn ọ̀hún ni Mustapha Onídẹ Abdulmalik Abdulfatai Kehinde onímọ́gó Ahmed Onídẹ Túndé Onídẹ Jimoh Sapo Ibrahim Onídẹ Abdulgafar Fatai Abdulrasaq Abubakar Yusuf onímọ́gó Ahmed onímọ́gó Hussein Bello Adam Ọ̀lànrẹ̀wájú àti Jimoh Ọláyínká ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ní ìpànìyàn àtàwọn ẹ̀sùn ọ̀daràn míì iléeṣẹ́ ọlọ́pàá ló taari àwọn afurasí náà lọ síwájú ilé-ẹjọ́ lẹ́yìn tí àwọn tí wọ́n ṣe àkọlù sí mú ẹ̀sùn lọ sí àgọ́ ọlọ́pàá pé àwọn afurasí náà ṣá àwọn lọ́gbẹ́ báṣubàṣu wọ́n jí owó àti dúkìá àwọn tí wọ́n sì tún ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá míì jẹ́ ohun tí wọ́n ló fa wàhálà ní bí owó kan tí wọ́n fẹ́ fi ránṣẹ́ sí ọkùnrin kan Ibrahim Rasheed lórí pos ti ṣe kọ̀ tí kò lọ wọ́n lu àwọn oní pos lálùbọ́lẹ̀ wọ́n jí fóònù tó lé ní mílíọ̀nù méjì náírà two point four million aago ọwọ́ olówó ńlá kan rolex àti owó ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà agbèfọ́ba tẹ̀síwájú pé àwọn afurasí yìí àti àwọn mìíràn tí ọlọ́pàá sì ń wá ni wọ́n wà nínú ẹgbẹ́ òkùnkùn ẹyẹ àti àyè tí wọ́n ń da àlàáfíà ìlú rú tí wọ́n sì ń dá wàhálà sílẹ̀ tí wọ́n sì ṣekú pa àwọn aláìṣẹ̀ láìpẹ́ yìí onídàájọ́ isa àgbẹ̀tọ́lá pàṣẹ pé kí wọ́n sọ àwọn afurasí mẹ́rìnlá ọ̀hún sọ́gbà ẹ̀wọ̀n òkè kúrá lẹ́yìn èyí ló sún ìgbẹ́jọ́ sí ọjọ́ kẹjọ oṣù karùn-ún ọdún 2024 yìí ibrahim alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún aláròye online television.